so kí là ń ṣe léleṣẹ́ the coin master a ti gbọ́ nípa bitcoin ethereum litecoin ọ̀pọ̀ ni ò dẹ̀ tí ì gbọ́ tí gbogbo àwọn tí mo pè yìí owó ni wọ́n owó inú afẹ́fẹ́ ni wọ́n táwọn olóyìnbó ń pè ní digital currency nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ní ọdún 2009 bitcoin ni àkọ́kọ́ digital currency tí wọ́n kọ́ jáde ṣùgbọ́n àwọn èèyàn nígbà yẹn birebire ni wọ́n rò pé wọ́n pè ní irọ́ scam fraud but bitcoin tí wọ́n rà ní one cent ní two thousand and nine bá ṣe ń sọ̀rọ̀ sí ó ti kọjá four thousand two hundred dollars. power imagine hmm. àwọn ènìyàn tó ní information nígbà yẹn láti ra just ordinary fifteen thousand naira because láyé ìgbà yẹn hundred dollars lásán is about fifteen thousand naira ní two thousand and nine tá a bá lọ convert ẹ̀ sówó sí ó ti di over one sixty billion Nigerian naira bóyá èèyàn lọ síléèwé tàbí kò lọ síléèwé tó bá kọ̀ tiẹ̀ ní àǹfààní láti gba ìmọ̀ràn àbí information bitcoin nígbà yẹn lè ní sí á ti di billionaire. Mm ó dùn mí gan wípé mi ì ní àǹfààní láti mọ̀ lépa ẹ̀ so nígbà tí mo dẹ̀ wá mọ̀ lépa the billion coin ìyẹn bẹ̀rẹ̀ ní ọdún tó kọjá march twenty first two thousand and sixteen mi ò gbọ́dọ̀ fi ṣeré then ó wá jẹ́ passion fún mi wípé gbogbo ara ilé mi eku ilé mi tí n bá mọ̀ màá sọ fún kó lọ sọ fún toko wípé opportunity ni the billion coin jẹ. ìwọ tó bá invest nínú ẹ̀ wàá di olówó wàá di ọlọ́lá because bó ṣe kọ programming bitcoin gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà lọ ṣe clone lọ́kọ̀ programming the billion coin bit the billion coin tíyàn bá ní opportunity láti invest bí hundred thousand naira lẹ́nu ẹ fún oṣù méje oṣù méje kó tẹ̀ máa kó tẹ̀lé tí oṣù méje by projection wọn bí calculation bó ṣe kọ software wọn two hundred and one days hundred thousand yìí àti worth over twenty two million five hundred thousand naira so owó tí n bá kó sábẹ́ pílò kò lè bímọ sí kò dẹ̀ lè rẹ̀ sí bí owó tí mo bá fi sínú tí bá save nínú the billion coin ṣe máa bímọ sí fún mi a dẹ̀ ní àǹfààní láti ọ̀nà méjì láti lè gbà ta lè fi gba wéè ọ̀nà lákọ̀ọ́kọ́ la pè ní peer to peer tẹ bá níyàn tó yẹ pé mo mọ̀ pé mo sọ fún tínú ẹ̀ dẹ́ sí ó lè lọ́gbọ́n náà fẹ́ digital currency yìí owó dọ́là yìí tó bá fún mi lówó màá tà nú àkáǹtì mi tó wà nínú afẹ́fẹ́ màá tà fún ọ̀nà kejì òun ni pé àwọn tbc admin wọ́n ti ń ṣe ètò láti ṣe online atm card so that a máa lè convert way sí physical cash so ẹni tí ò bá mọ ibi tẹ́gbẹ̀ bá ti là ní a kò máa sáré kiri so èyí la fi sẹ́kọ̀ọ́kì àwọn èèyàn wa àwọn tiwantiwa wọn ò gbọ́dọ̀ sùn kó ba lè sùn sí ọwọ́ iwájú ìkọ́ tí a need ìyàtọ̀ tó wà láàrin olówó A táníkà kò ju information lọ. ẹ ṣe àlejò wa táwọn èèyàn bá tiẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí báwo gangan ló ṣe lè bẹ̀rẹ̀. bówó bá ṣe.